بنعالهم أو طرهم شفاء لرأيت علما واتباعا صادقا لسنة الغراه دون تشدد هم زينة الدنيا مقامي السدى طلعوا على الدنيا وكله عيسان صدق ولكل أمين وأحسن في إرشده وهموا من كيد بصدق وإذ قال الله قال رسوله وهما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 السلام عليكم ورحمة الله وبركاته Dọ́pẹ́ fún ọlọ́wọ̀bá ọlọ́wọ̀bá ìtúṣe pé òun ló pa aláṣẹ ká máa dúpẹ́ fún òun. Oore tó ga jù, ọlọ́wọ̀bá wá ṣe fún ìgbà àti ẹ̀yìn òun náà ni pé ọlọ́run ṣe wá ní mùsùlùmí àìdí jẹ́ mùsùlùmí gbá ọlọ́run mẹ́rin ọ̀sẹ̀lẹ̀ sí ẹnìkọ̀ kan àbọ̀lọ́run kọ́lọ́run kó pa wá ẹni tí a jẹ́ mùsùlùmí kọ́lọ́run kó ṣe wá lẹ́ni àdìjá náà ìlú sára ní ọlọ́wọ́n bá tó ń sàlékò ìfọ̀kànbalẹ̀ sí àgbègbè wa yìí gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́wọ́n kọ́ bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ adúpẹ́ gbọ́lọ́wọ́n bá ó fún ẹnìkọ̀ọ̀kan wa ní àlàáfíà àlàáfíà ara ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́wọ́n bá kó bá sàlékò rẹ̀ gbogbo àwọn tí ó ní àlàáfíà ọlọ́run kò bá fún wọn ní àlàáfíà gbogbo àwọn orí tó tọ́lọ́run ṣe fún wa ó wà ní abẹ́ orí mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo àwọn orí náà ọlọ́run tí ó wúlò pẹ̀lú kọ̀ọ̀kan ọlọ́run ṣe ní táàbí ọ̀nà ọlọ́run ọlọ́run láti ká fún ìdènà àbẹ̀lọ́run fún ìmọ̀ràn ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọ̀nà òkú ní àgbọ̀yẹ ọ̀rọ̀ náà àti ní àti ní ọ̀nà dídí ọ̀rọ̀ náà tẹ̀sí máa ń fà ní la áwùlọ̀ ọ̀nà àkú pátá ìlà ìlà àti àmì ẹ̀sìn ìwà àti tàbí ó wáyé ní Sóràtọ̀ Old Aya 73 ọlọ́run lọ sí ọlá àgbà ó sọ̀rọ̀ ìfún wa lọ́nà ó ní kọ́ ní ọ̀ọ̀lú àbájáde rami amri ńlá àwọn tí wọ́n gbá wọn màláíkà wọ́n sọ wípé ìwọ sáárọ̀ tó kéyàwó ìbàdí àṣẹwọ́ tí wọ́n máa ṣe ìmọ̀ nìyí ìrìn àwọlé láàrin kójọra fi là nípa agbára ọlọ́run kò yẹ tí wọ́n máa ṣe ìmọ̀ nípa agbára ọlọ́run ó gbọ́dọ̀ ti mọ̀ pé agbára ọlọ́run máa tóbi gan èèmà tó ọmọ bẹ́ẹ̀ ṣe gbólóòtọ́ ẹgbọ́n jáde lẹ́nu ẹ̀ òun náà ní subhanallah Allahu akbar alhamdulillah ẹgbẹ́ bá ṣàlàyé fún ọlọ́run رحمة الله ورحمة الله وبركاته عليكم آل البيت Àdúrà tàbí ṣe fún yín ọ̀nà ní pé ọlọ́run ọba kó máa bá wa kẹ́yìn, ọlọ́run ọba kó máa bá wa ṣe àlùbáríkà fún yín, èyí tẹ́ jẹ́ ẹbí tí ẹbí tẹ́ wá jẹ́ ẹbí fún ìgbà ìdílé ànábì Ibrahim wọ́n tá a bá ti ń pè ní ààrùn ìbáyìí a máa ń ṣàfihàn sáwọn ànábì ọlọ́run ìdílé tó jẹ́ ilé ànábì Ibrahim gbogbo oníṣẹ́ wà bẹ́ẹ̀ pàtàkì yányá kí ọlọ́run bá kó máa bá kẹ́yìn kí ọlọ́run bá kó máa bá fún yín ní àlùbáríkà tàbí ká sọ wípé àwọn irú ìdẹ̀kùn tọ́lọ́run ọba ṣe yìí òun náà ni ó jẹ́ àánú látọ̀dọ̀ ọlọ́run ọba àti àlùbáríkà látọ̀dọ̀ ọlọ́run ọba fún ẹ̀yin ẹ̀yin tẹ́ jẹ́ ará ilé ànábí ọlọ́run ti ṣe ìgbà tí ẹgbà ṣàlàyé fún wa iná wo. Ìnáwó àmì ìdùn ọlọ́run ọba yìí ọba káàmọ́ yìí gbogbo ọba káà máa ń gbé ká ní gbogbo ọgbà ní tabatawari nǹkan tó ṣe wá lẹ́yìn mà á máa ń yan ọlọ́run tabatawari nǹkan tó ṣe wá lẹ́yìn mà á máa ń yan ọlọ́run ọba gbẹ̀mí. فلما ذهب عن إبراهيم وهو وجاءته البشرى nígbà àwọn màláíkà ni wọn tó dẹ̀ ti rí pé ìró òdùnnú òun àwọn àwọn bá òun òun òbí wọ́n ti pa àwọn èèyàn núùtù rẹ̀ lẹ́yìn náà ọwọ́ sí ọ̀rọ̀ àwọn núùtù ọwọ́ wọn tó rọ ọ̀rọ̀ nípa àwọn tó wọ́n bẹ̀rẹ̀ sí ka ayàtọ̀ náà fún wa fún ìdí àmọ́ àṣọ ìtumọ̀ ẹgbà àwọn àbájú. أعوذ بالله من الشيطان الرجيم إن إبراهيم لحليب أواه منيب يا إبراهيم أعرف عن هذا إنه قد جاء ربك وإنهم آتيهم عذاب غير مردود ولما جاءت رسلنا لوطا في أبهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يرجعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله رسول في ضيفي أليس منكم رجل رشيد Ọlọ́run bá ṣọlá ẹ̀dá ó fẹ́ ṣàlàyé fún wa nínú ṣọ́rọ̀ tó kúrò 11 ayà 75 ọlọ́wọ́ bá ó sọ níbẹ̀ pé iná ìbẹ̀rọ̀ ìmọ̀. Ìrìnà ìbẹ̀rọ̀ ni màlá àlíkùn àwọn ọlọ́wọ́ bá ṣọ́lá rẹ̀ ga ó sọ fún wa tó ń fi adébí àyà yìí wípé ànábì Ibrahim alayhi salatu wassalam ó ń bá àwọn tí wọ́n jẹ́ àwọn màlá kíkà ọba wọn ọ̀rọ̀ jẹ́ni tó rọrọ̀. A ti sọ fún wa lánàá wípé aya sẹ́tàn kàbúndì aya kàbúndì ibẹ̀ náà ni ó ti bá wọn fọ̀rọ̀ jẹ́ni tó rọrọ̀. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ fún wa náà ni wípé yúùtù ń bẹ níbẹ̀. fún wípé àwọn máa gbogbo àwọn fi bẹ́ẹ̀ bẹ̀ pàtàkì yẹn. tó látara bẹ́ẹ̀ wọ́n sọ ilé ìdìbò ọlọ́pàá fẹ́ sàlàyé fún wa nípa ànẹ́bí Ibrahim ìjọ ànẹ́bí Ibrahim ó bá wọn fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ìjọ wa bá wọn fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ní lórí wọ́n sọ díẹ̀ fún wa bẹ́ẹ̀ ṣùgbọ́n lára nǹkan tí wọ́n sọ pé Ibrahim tó yẹni pé àwọn tó so pọ̀ mọ́ áyà ká máa kà lọ. òun náà ni wípé ó tún wá ń wá pé àwọn èèyàn yẹn bóyá ọlọ́run ọba lè lọ wọn lára kó má ti ìyà jẹ wọn. ó jẹ́ wípé ọlọ́run ó sì lọ wọn lára ọlọ́run kó má ti fi ìyà jẹ wọn. ó wà lọ lára fún wọn. ṣùgbọ́n Ibrahim kò lè láàánú tọ́lọ́run kò lọ́wọ́ yẹn kan ní bẹ́ẹ̀ láàánú tí ó wà jẹ́ kí ó tí ó wà láàánú tó ọlọ́run bá. ọlọ́run bá kò sọ pé nǹkan tán níbi ìrọ̀lẹ́ mi ṣe kò dáa torí ẹ̀ ló ti jẹ́ ilé àyàká fẹ́ ká ìlú ọlọ́run bá fẹ́ fi fìdí ẹ̀ mọ́lẹ̀ pé ànábì Ibrahim ó láwọn àròyìn kan lára ìròyìn tí ń bẹ lára rẹ̀ ìròyìn tó dáa ni òun náà ló jẹ́ kó ṣe ìtòsí rẹ̀ lágbá lórí ibi tọ́kẹ́ ẹ̀ bá lé yóò ní kí wọ́n pa wọ́n rẹ́ ìdí ọ̀sẹ̀ yẹn náà nígbà tó yẹ pé lúùtù ti kúrò bẹ́ẹ̀ tó ti gbà pé lúùtù tó jẹ́ ẹbí tòun kò tún ní parẹ́ mọ́ wọn kò tí ẹ̀ ní wọ́n rí àwọn yòókù hàn ṣùgbọ́n lára àwọn tó àwọn bá dá máwọn àdójú ọ̀rọ̀ wọn bá lára lára àròyìn wọn ọ̀nà yìí ọlọ́mọ afẹ́rù yàrá ti fẹ́ yìí fún wa pé kí ló dé tóbi jẹ́ pé ó tún fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn àmàlà ìta nítorí nínú àwọn tí wọ́n ti dé nítorí sọ̀rọ̀ pé Ibrahim jẹ́ àhán. Ìlà Ibrahim bàlá àlímọ̀ àwòrán. Nígbà ìbẹ̀rọ̀ tí nítorí bí àlẹ́bí Ibrahim là àlímọ̀. Sọ sọ́mọ́ abẹ́rẹ́ jẹ́ àníyì ìyẹn náà ni pé ẹnì tó jẹ́ wípé láàyò ibú àlùmọ̀ àgálàkàfé ikọ̀ ẹ̀tọ́ jẹ́ wípé èyí fẹ́ kí wọ́n tètè kọjá wípé wọ́n kànjú jẹ àwọn tí wọ́n bá fẹ́ jẹ níyà tí wọ́n kànjú jẹ wọ́n níyà ọmọ ń fẹ́ kí wọ́n fún wọn ní àwọn respite kí wọ́n fún wọn ní ìlọ́ra kí wọ́n rọra fi wọ́n lẹ̀ díẹ̀ kí wọ́n mọ̀ pé ṣé wọ́n sì lè túbà ọlọ́run bá lóyún àwọn ẹni sẹ́yìn ìpè ẹni tó jẹ́ wípé ó ní faradà fún ìyàn tó jẹ́ wípé kò ní kánjú láti jẹ́ pé kó fi nǹkan tó jẹ́ pé ó fẹ́ fi fìyà kó wá sáré fìyà wọ́n ní àdábì Ibrahim ó ní sùúrù ga nípa àyàmù mo bẹ̀rẹ̀ pé ìròyìn tá a fọ́nà bí Ibrahim ní pé àlìkì lára orúkọ ọlọ́run ọba ni ìtọ́jẹ́ pé ọlọ́run ọba gangan náà ó pe ààrẹ bó ti ní orí háù bẹ́ẹ̀ náà ni ó ní kí ni oní àyè ìnáwó àlìmọ́ àlìyàn ọlọ́run ọba yìí ọba oníkìní ọ ọba oní ìfaradà ni tó jẹ́ pé ìfaradà tábìlì ìgbọ̀nyí lè ní kó lè kó tó lè lọ kó tí wọ́n lè ní kò lè tó tí kí ni ó ìtọ́nà ọba rẹ̀. lọ́dọ̀ bí jẹ́ pé àlẹ́ àmì ìmú yìí ara àròyìn ọlọ́run ètò ní àyín náà ìmọ̀ ara àròyìn ọlọ́run ọlọ́ọ̀bá rẹ̀ máa ó tún máa fi ròyìn èèyàn tó ọlọ́ọ̀bá fi ròyìn èèyàn ọlọ́dọ̀ tó bíbù láàrin àdìyàn olú àyìn ó fi ròyìn èèyàn olú ha ó tún fi ròyìn àmẹ́lì Ibrahim tó yẹ ló fi jẹ́ pé ọlọ́run ọba nígbà tí wọ́n kọ́ tí wọ́n kọ́ orúkọ ọlọ́run àwọn aṣọ orin làwọn fi lò ní àyẹ̀kọ́ nítorí pé lónìí mi parí orin wọn wọ́n wá fẹ́ sọ ife kí ni túmọ̀ pé ọlọ́wọ́ bá jẹ́ àlìmù sọ wọ́n ní wọ́n wá ní àlìmù fọ́lá yóò á jílù ábídàwó. wọ́n ní àlìmù fọ́lá يعاشر عبده بعقوبة ديته كصيام بعقوبة بعقوبة بصيام بعقوبة بعقوبة بصيام ọlọ́run ọba ọwọ́ àlíyìn ọlọ́run ọba yìí òun ni ẹ̀ka ń pè ní àlíyìn òjì wọ́n wá ní fàlàyò àyíyìn òkú àmì ìdáhùn ọlọ́run ọba ìyára fẹ́rù rẹ̀ bí kòkòrò látàlẹ̀ Ọlọ́run ẹ̀dá èèlọ èèkè yára fi àjẹyàn. Ọlọ́run fi hàn ìyà túbà ní ìsìyà. Kéyò lè bá túbà ní ìyàpọ̀ náà. Yọ̀lọ́ mi jẹ́ pé láyé ọmọ ọdún tọ̀tọ̀ ní ẹ̀rí tó fi múlẹ̀ ni. Òun náà ni pé wọ́n mú ẹ̀mí kan. Wípé ó jalè, wọ́n fẹ́ jí lọ́wọ́. Wọ́n mú ó jalè, wọ́n jí lọ́wọ́ ọwọ́ ń sọ fún ọ̀gbọ́n kọ̀tọ́ọ̀bì wípé owó ọba wọn ló kó olè nàbà wọn tó wọn kọ̀kọ́ lọ òní owó wọn ní àlàáfíà ìrọ̀rùn pa ọlọ́run bí ìmúyàn lẹ́ẹ̀kan ìròyìn lè dẹ́sẹ̀ lẹ́ẹ̀kan báyìí kọ́lọ́run bọ́ wá ṣe kí ni o kọ́ wá ní ẹ ìjọba ọkọ bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ wá ní jọ́nà ogún o kọ́lá kejì ẹ̀ méjì ni ó ti ṣe ọlọ́run bó ti wá fi ọ̀nà tó lè gbà tú báyọ̀ níbi náà nínú wáyé méjọ kan wọn fẹ́ mú gan ẹsẹ̀ rẹ̀ káàkiri ó tún mọ́ lọ. ṣẹ́gbẹ́ òṣè á ọlọ́run yọ mí lónìí ṣẹ́gbẹ́ àwọn ikú ẹ̀jẹ̀ náà ní gbẹ́gbẹ́gbẹ́ wá lè mú àwọn tí wọ́n tún sun wọn. ṣẹ́gbẹ́ òṣè á káwá rẹ̀ ọmọ ìgbẹ́jọ́ sọ pé ọlọ́run yọ òun òun gánà oníní ọlọ́ọ̀bá máa ń fi ẹ̀rìn ọlọ́ọ̀bá nínú òní bẹ̀rẹ̀ nǹkan lẹ́ẹ̀kan tí wọ́n wá mú ọ. lẹ́yìn wá gbà náà yóò ti dé fi àwọn ọ̀nà alẹ̀ tó jẹ́ pé ó fi lè jẹ́ ẹni tí ó ronú pìwàdà tó ọ̀bá ti wá ronú pìwàdà yẹn ìgbàlọ́ làyé mu ní ìgbà ọlọ́ọ̀bá máa ń lọ a átà ìlà àkọ́dà wú lámùsílà tọ́bá tí wọ́n á já mú pẹ̀lú kí ní ọkọ̀ tó gbọ́mọ́lọ́ lọ ọlọ́nkọ́ ni ọkọ̀ gbá ìrànbù tí ẹni ọwà gbọ́mọ́lọ́ lọ ma gbọ́dọ̀ lọ gbóhùn bẹ́ẹ̀ gbá mú lóde kí ni ó ti fún ní àwọn ọ̀nà tó lè gbà sí bàdà pẹ̀lú fi jẹ́ pé kò bá gbẹ́ sọ bá ní sùúrù àwọn akájọ́ mi yàn kò a ní sùúrù a lè ní sùúrù tó kí ni sábà ti ní sùúrù fún wa ó ti fún wa ní dábìlẹ̀ ronú ó ti ní dábìlẹ̀ gbogbo ẹ̀ èmi náà ẹ̀kọ́ náà bá ti parí ẹ̀sìn náà kọ́dà ara wọn náà pé òun pa wọn rẹ̀ òun ṣe báyìí òun pa wọn rẹ̀ so òun ti fún wa láwọn ọ̀nà sẹ́ni gbà fi ronú ronú fún òfin ronú so látara bẹ́ẹ̀ sùúrù tó yúlẹ̀ tí Ibrahim wò ní kọ́ máa jẹ́ pé àlímù àlímù títí ẹ̀ ó jìnà sí ọlọ́wọ́ ọba òyìnbó púpọ̀ ọmọ àtọ́lọ́wọ́ àjọṣe kí ló wá súnmọ́ra àwọn súnmọ́ra rárá bí jìnnà tó lágbára ní bẹ́ẹ̀ òṣùwọ̀n ní ti ilé ní pé ká mọ́ tètè fi àjẹ èèyàn tọ́ mẹ́yìn ìbẹ̀ lọ́dọ̀ kí ni ọ ká mọ́ tètè fi àjẹ èèyàn ká fún yàn ní àsìkò láti lè ronú tó jẹ́ títọ́ mẹ́yìn ìbẹ̀ lọ́dọ̀ kí ni ọ ànàmì ọlọ́ni tí mẹ́rin lọ àti ìmọ̀. Nà ibẹ̀ ọ̀ní màrà àdì ìkún àbúwà Àdábí Ibrahim àwáhùn, ó àdábí Ibrahim. Àwáhùn, ó àdábí Ibrahim. Ẹni tí máa káànú àwọn ènìyàn, ó àdábí Ibrahim. Ẹni wọ́n lè gínú tí máa káànú àwọn ènìyàn ọ̀làdé nínú ìlú. Sọ ó ń káàánú àwọn èèyàn lúùtù. Ó ń ṣe á á tó ń gbé kẹ́míkà ẹ̀gbọ́n jẹ́ á tó ń gbé kẹ́míkà yìí dáhùn owó yẹn ti aláàárẹ̀ ọ̀nà ní àwùwá àlùmọ́nì. Ti aláàárẹ̀ sọ pé ìkankan bá mú yàn kan àbí ìkankan mú yàn lọ́wọ́ àbí ìkankan ṣe yàn. Téèyàn wá ń ṣe pé èèyàn ń fi àfihàn awwa'a aw ta awwa'a almani so àwọn Ibrahim kejì máa káà ní ẹgbẹ́ tí bá tún káà ní yóò tún máa ṣàfihàn pé ah! àwọn èyí gbẹ́rẹ́ sọ pé ah! àwọn èyí ni wọ́n sì wà parun àwọn èèyàn lúdù yìí ó sì wà parun láì ní ráforí jẹ́ ọlọ́run láì ní ní ìmá àwọn Ibrahim kejì máa ti bẹ́ẹ̀ ni àwọn tí a bá ń bẹ́sẹ̀ bá ń bá ń bá ń bá ń wọ́n sì tún wá ń ṣe wọ́n gbẹ́sẹ̀ náà. Sọ̀lẹ́wà ìgbà náà mo ní ìbùn. Anábì Ibrahim mo ní ìbùn ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ bàtàyáyá ọ̀dọ́rọ̀ ni kí wọ́n kó sí. Ọ̀dọ́rọ̀ ni kí wọ́n foríjì fún wọn. Ìwé ọlọ́run ni foríjì wọn. Ọ̀dọ́ ọlọ́run ló kọ́rọ̀ rẹ̀. Ìgbé ọlọ́run ọba olólùdíjì ní olè foríjì wọn ọ̀ṣẹ́rí gbogbo ìbéèrè rẹ̀ ọ̀ṣẹ́rí rẹ̀ tí wọ́n ṣẹ́rí gbogbo ìbéèrè rẹ̀ gbogbo wá nǹkan rẹ̀ sọ́dọ̀ ọlọ́run fún ìmọ̀ ní ìmọ̀ láti mú sí àná. sọ gbogbo òròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́wọ́ bá ti ròyìn àná nínú ọ̀rẹ́ wípé n tó ṣe yẹn n tó dáa ni tí o sì ti ti bẹ̀. àwa náà gbọ́dọ̀ mọ onírúurú ìbẹ́ ká nírúurú ìbẹ́ ẹni tí kó fààyè lẹ̀ fún wa láti lè ronú ká sì máa jẹ́ ẹni tọ́kàn wa rọ̀ tá a bá rí àwọn nǹkan fẹ́ pé ara àwọn èèyàn ká ẹ̀sùn wọn sáwọn nǹkan tó kú díẹ̀ káàtó kọkàn wa rọ̀ ìwé ká ṣẹ́bi lé wọn ká ṣẹ́bi lé wọn ká tún bá wọn sọ ọlọ́dọ̀ ọlọ́run fi kọ́ lọ́hùn kọ́ bá wa mú wọn kúrò níbi àtúntò tí wọ́n wà ọlọ́run kí ọlọ́run ká wọn lọ́bẹ̀ lọ́rọ̀ mọ́tọ́tù ọlọ́run máa ń yọrọ bí sọ yìí pẹ̀lú àwọn ìpèsè náà kí wọ́n fi láǹfààní nínú àyà yìí ìdáfi láǹfààní ọ̀dà ni pé àwọn ànábí ọlọ́run àwọn ní àwọn òye tó dáa láwọn ará àwọn òye tó dáa yìí ọ̀dà àlárí tí ní ànábí náà ka ní àtẹ̀mọ́ra ká ní ìmọ̀mọ̀ kájú láti lè fi ìyàjẹ́ àwọn èèyàn ká láwọn ọ̀rọ̀ yìí ìgbàlódà fún mi ẹlẹ́gbàá àgbà náà ìròyìn yìí èyí tó jẹ́ sọlọ́wọ́ ń bẹ̀ náà ni sọ ìròyìn yìí láàrin rẹ̀ àti ìròyìn kò wọn ó jẹ́ ìròyìn títí èèyàn ṣùgbọ́n ìròyìn eléyìí ìròyìn àlàkọ́ọ́lì kì í dáwà àbòyàn ọlọ́run ìròyìn tọ́lọ́run bá ó jìnà sí orí àga ìgbésẹ̀ tó níbi dáàkà lọ́wọ́ ní ìsìn báyìí ó tún fi díẹ̀ múlẹ̀ lórí pé a rí eh, àwọn tí wọ́n jẹ́ àwọn àfáàwà gẹ́gẹ́ bí ó ń fún wa a rí náà àwọn àfáàwà tí wọ́n náà tí wọ́n sọ fún wa wípé kò sí gẹ́gẹ́ bí àrẹ̀nà ọ̀dọ́gbọ́n abẹ́kọ̀ọ́jú lábẹ́ jẹ́ kí ní àdúdú àrùn wípé àyà máa ṣe tẹ̀sìlì ìṣẹ́lẹ̀ wípé iná ìbọ̀rọ̀ àti ìmá la àlímọ́ wúwà àgbáhó wúwà mọ̀lì tẹ̀sìlì kan ní ìpìlẹ̀ tẹ̀sìlì kan ní kí ní ọ̀pọ̀ ní àyà sọ pé la àlímọ́ ọjẹ́ kọ́ bá lọ àlákọ̀ọ́kọ́ sọ àgbáhó náà jẹ́ kí ní ọ̀pọ̀ bá lọ ẹ̀yẹ́ mo ní ìdùnnú àdè máa jẹ́ ọba ẹgbẹ́ tẹ̀sídìrì òbí ṣe tẹ̀sílẹ̀ ẹgbẹ́ adó ẹgbẹ́ gbòdì kan níjẹ́ tà ádùn lè kọ́ gbé mú dáadáa kan kọ́ kan lọ́gbọ́dọ̀ ni. àdìgbà ọ̀rọ̀ yẹn ní ọ̀wọ́ òbí kílẹ̀ ráì náà. يا إبراهيم أعرض عن هذا. Àwọn tó ń jẹ́ àwọn màláíkà àwọn wá sàlàyé fún ànábì Ibrahim wọ́n ní ìjà Ibrahim ìwọ Ibrahim ààrin sọ ọ̀rọ̀ tó fẹ́ máa bá wa sọ yìí ọ̀rọ̀ tó fẹ́ máa sọ yìí kìí sọ̀rọ̀ tẹ́gbà lè máa pẹ́ lórí ọ̀rọ̀ tẹ́ ti parí ọ̀rọ̀ ẹgbọ́lọ́wọ́ bá rán ọlọ́run náà wà ń ṣe láti sẹ́mọ̀ wá kí ká wá pa wọn lè ọlọ́pàá ti parí ẹ̀ dọ́là fi lè gbé oníṣẹ́ ìṣe tó fi wá sákàgbọ̀rọ̀ ọdọ́ jẹ́ ah, ọlọ́pàá ti parí ẹ̀ sọ̀rọ̀ gbogbo àárín àdàdà wọ́n ní ọya òtẹ́rí kúọ̀ níbi eléyìí tẹ́rí kúọ̀ níbi eléyìí ọ̀rọ̀ ni pé níbi kọ́ máa wá pé bọ́yá wọ́n sì lè lọ ìyà lára fún àwọn èèyàn lójú òyìnbó tẹ́ríkò bí eléyìí tó àná pé tẹ́ríkò bí ìmọ̀ abáwa ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àbọ̀ ọjọ́ nítorí ọ̀rọ̀ ṣùgbọ́n ètò ọ̀wáyì tọ́lábùlì ìmọ̀ ààrùn ètò ọ̀wáyì pé kí wọ́n lọ àwọn èèyàn lójú lára yìí oníṣọ́ só ní ẹ̀rù kò délé o wọ́n ní kí lọ bí náà o. ìnáwó kọ́ni jẹ́ àmúrọ́bì. ìnáwó kọ́ni jẹ́ àmúrọ́bì. sọ ìgbà ẹni pé kọ̀dọ̀ òrọ́bì. ẹni pé ìjọba wọn bá fẹ́ ṣe tó ti kádàrà tó wá fẹ́ ṣe ilé ìdíje. ìbẹ̀rù kọ́ni jẹ́ àmúrọ́bì. sọ̀rọ̀ ìjọba wọn ti parí tó wá fẹ́ di ọbẹ̀ kó ṣẹlẹ̀ ó ti dé báyìí wọ́n ní amúrú bẹ̀rẹ̀ lọ́ba pé ìtumọ̀ amúrú onígbìnrin o ọ̀pọ̀ gan-an ìtumọ̀ amúrú pẹ̀lú rẹ̀ ọ̀pọ̀ gan-an gbàmí òtúkúlá olùtúmọ̀ ti di irú gbàmí olùtúmọ̀ ti di lọ àdínú àti àtàjá àti akú wàdọ́ arọ́ amúrùmọ̀ wàdọ́ arọ́ dínú ìtumọ̀ pẹ́pọ̀ ètò ìgbé ìyọ́ lọ pé àmúrù àlámọ́lù ìjọ́rọ̀gbẹ̀ àti àfẹ́ àti gíníkà ìjú ẹ̀pọ̀ gan ìdáwà ti ń pàdé òní eléyìí tó lè túmọ̀ sí ọ̀rá ní ti túmọ̀ rẹ̀ nìkan sọ̀rọ̀ kúdìyàlẹ̀ àmúrù ọ̀dọ́ òní kúdìyàlẹ̀ àmúrù ọ̀dọ́ òní yẹni pé nta àsọpá afẹ́ ìtàkì kádàrà sí kí ní ọ̀fẹ́ kí ní ọ̀fẹ́ ẹ̀sìn àtọ́fẹ́ ìṣẹ̀lẹ̀ òní lè túmọ̀ sí kọ̀dọ̀ rọ̀bìkà kọ̀dìjá àmúrú rọ̀bìkà. kọ̀dọ̀ ọlọ́run ti dé ìtọ́lọ́ ọba fẹ́ kí o ọlọ́run ọba ó ti fẹ́ ẹtí kú ṣẹ́ra ìtọ́lọ́ ti kádà alẹ́ oṣù dé. èrò olóńtọ́lọ́ ọba padà wọ́n pẹ́ mi yù ọlọ́bẹ̀ ẹ̀díkìtì nǹkan ó ti náà màláìkà wá wọ́n ti lọ sí ẹ̀díkìtì wọ́n fẹ́ sọ pé kọ́dá màláìkà padà ẹ̀díkìtì kan bàbá sí àgbẹ̀rẹ̀ bá gbọ́dọ̀ ti wà ní abúlé pé wà ní yùkẹ tó ń bẹ tí ó ní ẹpàdà ẹpàdà nínú bá wọn sọ̀rọ̀ sí ìlú àti bá ní lágbọ́dọ̀ ti wà ní ibi kí àwọn ẹyà àwọn ẹyà wa tí wọ́n ti gẹ̀ gbọ́yé dé láwùjọ lónìí wọ́n ti sọ pé ẹ̀ ìmọ̀lẹ́gà ẹgbàrà ẹgbàrà ìgbà tó lọ́wọ́ yẹn <laughs> jẹ́ ìdáyà sí ìgbẹ̀gbọ́ ilé ọ̀dẹ́ wọ́n ni wà ní yukani ìdáyà sí tí wọ́n lọ́gbà wà ní ìlágbára ju àwọn ànábí ọ̀rọ̀ wọ́n ní àwọn ẹ̀wọ̀n yẹn tó sọ bẹ́ẹ̀ wọ́n yẹ tó máa yà kùnà níwà láti sọ pé àwọn àwọn ìyá ọ̀ pé wọ́n jẹ́ kí wọ́n lágbára ju àwọn àmẹ́bí ọ̀rọ̀ ẹ̀wọ̀n yẹn wọ́n ti báyọ̀ wọn nǹkan tí ọ̀dà ni àwọn àgbàgbọ́ burúkú táwọn èèyàn ní owó dẹ̀ máa halẹ̀ lórí ẹ̀ kò sẹ́ni kan tó ń bá bá ti parí nǹkan tó fẹ́ yanjú nǹkan sẹ́ni kan wà sọ fún bẹ́ẹ̀ ìjẹ́

wà nínú àwọn àti sọ dájúdájú sọ àti yóò dé wá bá wọn tí ó ṣe lè sílẹ̀ sọ yóò dé wá bá wọn láìpẹ́ yìí torí gbé tí ismu fáìlì mi bá ti wá sọ inú kó máa túmọ̀ sí kí ni wọ́n àlẹ́ àárọ̀ àwọn ìgbésẹ̀ òní túmọ̀ sí máa ń ọ̀yọ́mọ̀ mi ó ti ṣẹlẹ̀ ó máa dé bá wọn àdáàbò tíná gẹ́rùmà ó máa dé wá bá wọn àdáàbò gẹ́rùmà so 35 35 ni àkínà onáàdìkẹ́nà onáàdìkẹ́nà àti ọ̀pọ̀ àdáàbò ní fáìlì fún àti ìdísù fáìlì ní àti ó lẹ́gbẹ́ àtàwà yá àti tí ó lè jẹ́ pé àti èdè gẹ́gẹ́ wà <laughs> tòtò gọ́lé ìsùn fáìlì ní ìsùn fáìlì ní ìsùn ayé amadu kí ni ọ àmàlà tòlẹ́nu ti jẹ́ pé ohun tó wà ń bẹ̀ yẹn òkú máa jẹ́ mú tọ́ fún ilé yìí lọ́fùtàn ó lè máa jẹ́ kí ni ọ màfó olùdí yìí màfàlùfà. tó bá iná hum àti èèmù àdáàbò. wọ́n iná hum dájúdájú àwọn tá sọ yọ àti yóò dé wá bá wọn àdáàbò ìyàtọ̀. géèmù mọ̀jú ìyàtọ̀jẹ́ kí yọ ìyà tí ó ṣe é dá padà ìyà tí ó ṣe é reject. Kò ṣe reject. Kò ṣe reject. Ṣé o látara bẹ́ẹ̀? Ó ṣàlàyé fún wọ́n ṣàlàyé kányányá fún arábìnrin rẹ̀. Ní pé kọ́mọ̀ wulẹ̀ báwọn discourse ọ̀rọ̀ ilé nù tó bá ní nǹkan nítorí ẹ sọ oyè sọ ṣùgbọ́n kọ́mọ̀ discourse ìpínlẹ̀ àlámọ̀ ní ilé nù tó kí láǹfààní ká ṣe ìnà àyà yìí ó dájú pé ìtọ́nà bàbá fẹ́ bí yá tó bá ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láyà tàgẹ́jìrà kò lè fi padà mọ́ ọ̀rọ̀ kò lè fi padà mọ́ a máa rí bẹ́ẹ̀ náà wípé àwọn ìyà wà ẹ̀fẹ̀ ọlọ́run ọba ó ti di sínú kádàrà yóò sọ pé ìyá báyìí màá sọ pé màá fi jẹ àwọn èèyàn ọlọ́run ó lé ẹ̀kọ́ kú òkò nípa fi jẹ wọn mọ́ ṣùgbọ́n ìyá àtàwọn eléyìí ọlọ́run bá ti kádàrà pé owó fi jẹ wá owó fi ní dáadáa padà kú òkò jẹ wọn sọ̀rọ̀ ìyá tó sọ̀rọ̀ méjì lọ́dọ̀ ọlọ́run àwọn ìyá kan wà ní kọ́dáàrù ẹ̀rọ kò sí èmi ti lẹ̀ lọ́sẹ̀ táwọn fún ọmọ mi sọ̀rọ̀ àwọn kan wà èèyàn ìgbẹ́ lọ́run pẹ̀lú ọmọ mi fún àtìbẹ̀lọ́ bí àwọn èèyàn ní mùs àtẹ̀lọ́ ọlọ́run bá ti di ìlú ọlọ́run bá ti di ìlú ọ̀dọ́ lọ́wọ́ òun òun ní so àwọn náà nǹkan tó bá ti jọ pín yán ká náà máa ṣe nípò bẹ́ẹ̀. ìṣọlọ́wọ́ bá mi ní ní aláàmà yàn fàkà gbogbo tí ọba tí ọ láǹfààní máa ti dààmú nínú. mọ́kànlẹ̀ òun tó bá tí ọ láǹfààní ń àwọn ọ̀rọ̀ wá dàmù ní lórí yẹn ọdún mọ́kànlẹ̀ mọ́kànlẹ̀ wọn bá sáàdì mọ́kànlẹ̀ tó ṣùgbọ́n tí ìgbẹ́jọ́ bá ti wá parí tẹ́yìn ayẹ́ wọ́n dàmù ara ẹmọ́ wọ́n mọ̀ sọ igbe láó kàgbọ́n bá mi ti báyìí lórí tó kí lórí tó bá ti parí ìkẹ́kẹ́ òdìyànjú tẹ́yẹ́yẹ́ òdìyànjú kan wọ́n tún wọ́n dá ọmọ ara rẹ lórí tó bá ti parí tẹ́yẹ́yẹ́ tọ́tọ́rọ́ bá ti mú kankan dé tó gbìyànjú pé kọ́mọ̀ ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó tún wá máa lọ lọ́rùn ọ̀tún dá nínú kàtàkì pé bá a bá ti máa gbọ́ náà ti parí nǹkan sọ̀rọ̀ a lè ti rí pé ó ti lọ fẹ́ẹ́yà kàgbà wọlé àwọn gbà fọ́lọ́ náà nù ìyọ̀n tó ní máa jẹ́ ẹni tí ó tún wá máa ṣẹ́ nínú sí ìgbòho náà ẹ̀yà. ولما جاءت رسلنا لوطا في أعينهم Lọ́mù, àwọn tó jẹ́ àwọn màláíkà, wọ́n ti kú ọ̀dọ́ náà àmẹ́bí ìbọ̀rí wọ́n ti wá dé ọ̀dọ̀ lúùtù wọ̀lá máa já àti rúṣùlù máa mú ìtọ̀ Kùránì wá sọ fún wa wípé nígbà tí àwọn àránṣẹ́ wà lẹ́nu gbogbo àwọn tí wọ́n lọ sọ́dọ̀ Ìbùrọ̀lì táà lè sọ pé nọ́mbà báyìí àtàlàyé fún ṣùgbọ́n wọ́n kéré ju owó tẹ̀lé kan ṣùgbọ́n Jibril sì ti kí ni ó wà nínú wọn ṣùgbọ́n àbísí ti bí ẹ̀mú lẹ́pẹ́ Jibril ó wà nínú ojú wọn àwọn yòókù láàmú táwọn òjíṣẹ́ ìpàlámà já àṣírùsùn rẹ̀ nígbà tí àwọn òjíṣẹ́ wa nígbà tí wọ́n lọ́dọ̀ lúùtù àwọn kan àtọ́gbà pé àwọn nǹkan àìsìnkú tàbá ti lè fi díẹ̀ múlẹ̀ àrígbàmú nǹkan àmọ́ náà ní wípé ibi tí lútù wà yìí ibi tí lútù wà táwọn òṣìṣẹ́ ti wá bá àwọn ẹbí rẹ̀ wà pé èyí tó nǹkan ló ṣe kí ní oòrùn ló dá wà yẹ̀lá fi sọ wípé ìṣẹ́ tí wá bá lútù inú ilé rẹ̀ èdè ọ̀rá wọn pàdé lójú ọ̀nà ìpáwọn ìtàkọ́ sọ wípé wọ́n bá lójú ọ̀nà ni ọ̀bẹ tí wọ́n wọnú ọ̀bẹ tí wọ́n ṣe kínní kan. ọ̀bẹ tí wọ́n sọ ní sọ́kì ìjírí àyà sọ́kì ìjírí àyà fifty one òun ó yẹ ká mọ̀ wípé èsè yóò tù nìkan ni wọ́n wá bá onífàlámà já ààlà ní tèmèrè náà tọ́ ìtọ́sọ́bẹ̀ yẹn orí mítà tí àwọn tá a ránṣẹ́ já ààlà lúkùtèmì tọ́ àmúrìsàlú yẹn tó kìí díẹ̀ múlẹ̀ wípé àwọn rúṣù yìí wọ́n lè jẹ́ méjì àwọn tí wọ́n lè kí ni ọ̀rọ̀ wọ́n lè jẹ́ ọ̀dọ́ fi fi tẹ́mù rẹ̀ wọ́n jẹ́ méjì ni tẹ́mù lọ ló kóbe ní ìdí tẹ́mù lọ owó olè gbá kí wọ́n sọ pé kí ni ó èrè tẹ́mù lọ jábùn tẹ̀sí wọn ni wọ́n sọ kí ni ó oṣù tó yà gbogbo kílẹ̀ ìjọba ní Ọ̀rẹ́ Bàlámà já àárẹ̀

ìtọ́sọ ni pé ìnákùn kan ó mú un ó ní ẹ̀yìn tẹ́ ẹ dé yìí ẹ̀yìn àkànní tó jẹ́ wípé àpàní sọ ẹni tá a mọ̀ ní pẹ̀lú ìgbàmù. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ jí ìlà tàbí àkánú fi àǹtarú. Sọ́ọ̀ wọ́n á sọ fún pé àwa bọ̀ pẹ̀lú nǹkan tí àwọn èèyàn rẹ̀ ṣe ìbàdàn ọlọ́run ní fi yàjà wọn ìjọ ṣe ìlójú nípa rẹ̀ sọ pẹ̀lú wípé ọlọ́run ọba ò ní fi yàjà wọn ọlọ́run ṣe ìlójú nípa rẹ̀ wà á fẹ̀yìn náà kábílì àti. wà á fẹ̀yìn náà kábílì àti wà ní ìlànà ọ̀dẹ̀kùn. àwọn òdòdó làbú bá wà iná àlàsọ̀ àríkùn àwọn tó orí yí o olódodo ni wà á dá mú wa pé àwọn ojú torí pé nígbà fún ọ wá ìwà èèyàn gbogbo àwọn afáàlú fi gbà pé wọ́n wá níwà ọ̀dọ́ so àwa wa wọ́n ní pé nínú bí nínú bí yìí tó jẹ́ àyà sẹ̀wù ọwọ́ ni sí àbí tó bá ní sí àbí àhúṣẹ́ oúnjẹ nǹkan ká kó bàjẹ́ bá wà ní sí à yẹni pé sí à yẹni pé tá àhúmọ̀jì òkú wíwá wọn ó lè kí ní ọ oko ìgbàlódé náà ìwà tẹ wá yìí ọjọ́ nǹkan tó ṣe rí pé ó kó ìbànújẹ́ bá ẹ̀sìn sí àwọn àjọ pé àgbàdo ẹgbẹ́ sí àṣà àhú lọ́ọ́ bìí yẹni pé ọlọ́wọ́ ọba ó jẹ́ kínú rẹ̀ ọba jẹ́ pẹ̀lú sábàbí dínkù dúró dímọ̀ jí ìlú pẹ̀lú sábàbí ni wọ́n yẹ pé á bó ti lè òfin ní bàjẹ́ ní ẹ̀rọ bá jẹ́ pé wọ́n ti fẹ́ wá pa àwọn èèyàn rẹ̀ dárí ìdúró ìlú wọ́n fẹ́ wá pa àwọn èèyàn rẹ̀ sọ ọba àbánújẹ́ pẹ̀lú rẹ̀ tí ó sì lè jì pẹ̀lẹ́. Náà, wà ní ọkọ̀ bí i ìdánwò ààrẹ. Wà tó ọkọ̀ bí i ìdánwò ààrẹ. Wà tó ọkọ̀ bí i ìdánwò ààrẹ. Ẹ̀rí o, olùjẹ́ fún ọ pé a tó lọ kàfún àrùn sásà nǹkan. Torí pé òun náà ó ní nǹkan sí i. pẹ̀lú táǹkà máa lọ́wọ́ yìí sọ́tàn kan twenty nine to thirty seven adébùkátà sórí ọdún wàlámà wàlámà àǹjá àtẹnusúrù náà lóòótọ́ áyà twenty nine to thirty three thirty three ولما جاءت رسلنا So ayah okay, that's one, sorry. That's one. ولما فلما أن جاءت رسلنا لوطا ولما أن جاءت رسلنا wa tí wọ́n wá bá lúùtù sí àbí ìmù wíwájú wọn wá yẹn ọlọ́run ó jẹ́ kọjá pé kàn tẹ́ lọ́rùn inú ẹ̀ òjò pẹ̀lú wíwájú tó wá yẹn rẹ̀. wọ́n tó kàn bí ibi ìjùlá sọ ó dẹ̀ rí pé òun ọ̀làgbé aláti dá wọn padà kò tó tó kú ṣòdọ́ ọkọ̀ bí ìjùlá lọ́dọ̀ àwọn alágbáwá òun náà rí pé ó wà fẹ́ lọ pé ọmọ tó fẹ́ ṣe tí ọba ti máa kẹ́ ní àfẹ́ ṣe náà pè ní ọkọ̀ bí ìjùlá ẹjọ́ bá ti mọ tó bẹ́ẹ̀ sí gbogbo agbára èèyàn ọ̀nìdọ́kùn fásitọ́ ọkọ̀tù gbogbo jíjágbára ẹlẹ́gí ni ó òsì yìí kí ni abẹ́lé níbi dáàbí àwọn ẹlẹ́gbẹ́ wọn padà ní àdúgbò òṣèlè láti bẹ̀ wọ́n pé kí wọ́n padà tó inú ẹ̀sìn bá yẹn gbé ah ìparí àwọn èèyàn yìí òjò ọkọ̀ bí yí sọ orí pé ah! ó sì pẹ̀tù mọ́ ìgbé òṣìṣẹ́ ọmọ orí pé ahán àwọn ọjọ́ gbogbo látàkọ̀ mọ́bẹ̀rù wà láàtà àjà pápá nígbẹ́ ọgbẹ̀rù alẹ́bàá nígbẹ̀rẹ̀ náà Sọ Allah, iná múnà jùúkà àálọ̀ ìwọ̀n sí náà ọdí ọ̀pá nígbọ́n náà lè wọ́n pé ìyá ti dé báyìí bọ́yọ́ lọ́wọ́ fẹ́ pò náà máa wọn ọ̀dẹ̀ kọ́lọ́ wọ́n sọ pé kí ni ọ ìwọ àálọ̀ wà á sì la àwọn ẹbí rẹ náà pẹ̀lú rẹ ẹgbẹ́ àwọn ẹbí ẹnìkan lọ́wọ́ pẹ̀lẹ́ àwọn yòókù tó wà ní ìlú pẹ̀lú ẹnìkan tó gbà á ta àwọn obìnrin tó wà ní ìlú tí ní àwọn ọkùnrin àwọn ọkùnrin yẹn wọ́n wà pẹ̀lú àwọn obìnrin yẹn àwọn náà yọnu sí wọn kí ni ọkọ wọn àwọn ọkọ wọn dọ́dọ̀ wọn wọ́n ti sùn kí ni wọ́n ti súnmọ́ kí ni ọkùnrin àwọn náà kí ni ọkùnrin àdàwọn tó bá tó bá ọkùnrin bá yàwó káwọn obìnrin ló lè kí ni àwọn ọlọ́run sọ nínú àyà mi pé ilé kan ilé kan ilé kan péré bá pè nínú àyà mi ẹ̀yẹ ilé kan péré nítorí bá nínú gbogbo ìlú yẹn náà ló rí àwọn ẹ̀ka ní kíni ọ àwọn ilé yẹn wọn bẹ̀rẹ̀ pé ọjọ́ ilé ìbùsùn torí ẹnìkan náà tún bẹ́ẹ̀ ń wọ́n á lo fífà tó kéré jọ bẹ́ẹ̀ ní kíni ìbẹ̀rẹ̀ pé òun kàn fẹ́ẹ̀fẹ́ tó jẹ́ àwọn lútù tó ká jẹ́ mùsùlùmí lásán ẹgbẹ́ ẹgbẹ́ tiẹ̀ náà ọgbọ́dọ̀ parí pẹ̀lú náà ìlàmùrọ̀ àtà gbogbo náà yọ ní sí àyà àtìyàwó rẹ̀ káyọ̀dẹ̀ tí bí ẹ̀lẹ́gọ̀ ọ̀bìnrí òun náà ilé ọwọ́nú ilé yìí àti mọ́ èyí tó yígbé torí pé wọ́n wá yẹn ló ti wá wò pé bóyá àwọn èèyàn àwọn sọ nínú àgbáyé táwọn afúntẹ́sì nìkan pọ́ yé nǹkan tó ń bà mí lẹ́jọ́ àwọn èèyàn àwọn wọn máa wá wọ́n fẹ́ wá láti wá ní tó ń bà mí lẹ́jọ́ di orin kí ló òun ni pé wọ́n ti dé wá pa àwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jọba nìyẹn. Ọjọ́ òní yìí ẹwọ́mọ àti ọjọ́ tó bá ilé tó yẹ́yẹ́ òní wọ́n máa ń pè ní ìyá ọmọ ìgbàlẹ̀ ṣẹ̀dí ọjọ́ tó bá ilé tó yẹ́yẹ́ ọjọ́ tó jẹ́ wípé òsì ọgbọ́n tèèyàn fẹ́ dá sí

ààyà yìí sọ àrí pé àwọn tẹ́jà màláíkà àwọn ma wọ́n máa ń tẹ̀lá sí ọlọ́run ìyàpọ̀ padà ń tẹ́lọ̀ káwọn padà lẹ́yìn káwọn àwọn títí kan káwọn lọ sọ pé àwọn jíjẹ́ lójú ọdún kan sí ní ìṣẹ̀lẹ̀ ọ̀run lójú ìyàpọ̀ ara náà wípé ọmọ ènìyàn tí a bá ti rí nǹkan tó ju agbára èèyàn lọ ní ẹ̀mọ́ bá lẹ́yìn tí ò rí solúsàn ní àfẹ́ ṣe kí ní ọ̀rọ̀ tọ́bẹ̀ ṣe ṣe ṣe ṣe ọmọ èèyàn wípé á tí ò sọ gbọ́n máa tó ju agbára ọmọ èèyàn lọ sọ ọmọ èèyàn kò ní ní nǹkan kan tó ṣe pé ó lè ṣe sínú àlámà náà sọ àwọn kan tí ọjọ́ ìbànújẹ́ ọjọ́ ìbànújẹ́ ọjọ́ ọ̀parun kò sí ọjọ́ tá a fẹ́ kí nínú ọjọ́ ìlú kòkó náà. Náà, ẹ̀yà. وجاءه قومه يهرعون إليه وجاءه قومه يهرعون rí àwọn èèyàn rẹ̀ àwọn tí wá mọ̀ wípé ó ti lálejò àwọn èèyàn rẹ̀ ti mọ̀ pé ó ti ní àlejò ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ rí tí ó lè wà nínú ìtàn àwọn kan ní ìyàwó rẹ̀ lọ jáde lọ bá wọn tó lọ ṣàlàyé fún wọn nígbà tá rẹ̀ rí ágbà pọ́lọ́mẹ́rin ọlẹ́ni pé ó <laughs> lọ́lọ́ sọ fún wọn nígbà tá rẹ̀ rí ó lọ́lọ́ sọ fún wọn ọlọ́gbà mi wọ́n ọ̀sẹ̀ gbé mi ọ̀rọ̀ lọ́wọ́ àdáwọn tí wọ́n parí kí wọ́n á ní máa ṣe àkànìpé tí lùtù bá ti lálejò àlejò owó náà sọ pé lùtù máa ní àlejò òun ni máa sọ̀rọ̀ fún báwọn èèyàn pé tí lùtù bá ti lálejò wọ́n wà wá bálejò wọ́n wọ́n sọ pé tí wá kò sí ti títà yẹn wá. ibẹ̀ oṣù mọ́ láwọn àlejò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n a sọ wípé wọ́n ti sọ fún pé má lálejò ọkùnrin sọ àjọlẹ̀ ṣùgbọ́n àyà pé àlàmù náà ní aka ánilẹ̀ àlàmù ṣé a ti kọ̀ fún ọ ni ánilẹ̀ kí ni ánilẹ̀ àwọn afáfẹ́ pé ánilẹ̀ àlà kúrò níbi pé kó o mú ní àlejò ọkùnrin má lálejò ọkùnrin o nígbà tí ti wá àdìgún wa pẹ̀lú wa lálejò ọkùnrin ánilẹ̀ kí ni ọ wọn ni àlàmù náà ẹni pé kí ni ọ sọ àwọn tó bá jẹ́ àlejò kí ni ọkùnrin. sókè ṣùgbọ́n kó ti lálejò ọkùnrin rí tí wọ́n wá wá bá àwọn àlejò yẹn kò fún bẹ́ẹ̀. Téyàwó rẹ̀ lọ́lọ́ sọ fún wọn wípé àwọn àlejò ti dẹ̀kọ̀ sí inú ìtàn. Tábánígbàgbà wọlé inú ìtàn tó bá pẹ́ aláìkí àmọ́ nǹkan bá fọ́nrán mọ́ pé wọ́n lọ gbé padà sí inú ìtàn. Ṣùgbọ́n àmọ̀ pé ó yọrù sí nǹkan tí wọ́n ń ṣe ló fi jẹ́ kọ́nà bá kí wọ́n láwọn ṣe rẹ̀ ọlọ́run àlọ́wà tó kù tọ́lọ́ bàbá yá mà á sọ tàbá ní tá a lè fi bí ẹ̀ múlẹ̀ tàbá láti sìn àbá rí nǹkan á sọ nǹkan ìyàwó núhù àti o ọlọ́run bá fi wọ́n ṣàpèjúwe nílẹ̀ ní ìlànà kàtàkì fún àwọn ẹgbẹ́ àwọn ara rẹ̀ kò sí ó ṣàkóso àwọn ẹlẹ́tì ní ọ̀rọ̀ ọ̀pẹ ìjọba ká sọ bẹ́ẹ̀ kọ̀ sọ ẹtí wọ́n sì ọgbà ní pé bàkọ́ ọ̀nà ká wọ́n ṣe ìjàmbá àwọn ọkọ̀ wọn wọ́n lè gbé ní ọ ìjàmbá lẹ́nu yìí ìtàlẹ̀ ti náà ni pé dáwà táwọn ọkọ̀ wọn ń ṣe wọn ọ̀gbá wọlé wọn ọ̀gbá kí ni ọ wọn ọ̀gbá dáwà táwọn ọkọ̀ wọn ń ṣe wọn ọ̀gbá wọlé àwọn náà yọnu sí pé èèyàn ti lútu ní sọ yọnu sí pé kí ni ọkùnrin àtọkùnrin èèyàn ti nú wò yọnu sí pé káàkiri ọmọ tí ó jalọ ọjọ́ ìyá náà ti dáadọ́ ní ẹ̀kọ́ ọ̀nà táwọn àwọn méjì wọ̀n láti gbé á ní ọmọ náà bá iṣẹ́ àwọn èèyàn náà ti kí ni ọ̀gá ọlọ́mọ wá ìtàn tí ó fi jùmúlẹ̀ àwọn ọ̀nà so information tọ́jú àwọn èèyàn ni ó àwọn ẹni wọ́n rí gbàlejò wọlé sọ́dọ̀ ìyọ̀ wọ́lá ààlà ọlọ́dà àbídé múlẹ̀ máa gbé wọ́n jẹ́ àwọn ọmọ òun tó jẹ́ àwọn àfáà wa wọ́n sọ pé yúrọ̀ múnà ilẹ̀ èdè ó lè jẹ́ uri a òní wọ́n sọ kó jẹ́ pé ìjọpọ̀jù ní pé kó jẹ́ pé kó ní amúdá uri a kó jẹ́ afọ ara òní pọ̀pọ̀ lọ́dọ̀ wọn sọ ìtumọ̀ tó ní májúlù lọ́wọ́ ṣùgbọ́n a máa túmọ̀ rẹ̀ ní ìtumọ̀ màálùmù mọ́jú lò wá ṣùgbọ́n a máa túmọ̀ rẹ̀ ó máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn fíìlì àwọn fíìlì míì tó jẹ́ pé màjúrù ni wọ́n wà sọ̀rọ̀ dẹ́ pé ìtumọ̀ màdúmù la máa túmọ̀ rẹ̀ sọ àwọn tó jẹ́ àwọn ọmọ tó mọ̀ bẹ́ẹ̀ sọ ó ní àbẹ̀lẹ̀ ẹ̀mí ó ka ìmọ̀ ìkámọ̀ àbẹ̀lẹ̀ ẹ̀mí sọ ó ní àríkú ẹ̀kọ́ ní adẹ́lẹ̀ ní tìmọ̀ ní ìjọ ni àná ó gbèrò omiya àwọn gbèrò rẹ̀ ṣùgbọ́n ó ka nǹkan sí omiya ọmọdéláì pàtàkì jùlọ gbogbo kọ́lá jẹ́ pé ààrẹ bá ní tí máa ṣe àwọn èèyàn onífífọ́ ní ìṣúná ní à olórí fífọ́ zukima olófìkì sọmájúlù ló ń wá á sì máa túmọ̀ ẹ̀rí kí ni ọ màá. sọ eléyìí ti ra ó wúri à tàbí kúri à ṣùgbọ́n ìjọ ní dágbà yìí òun ni amúdá yẹn ó kú rí à òun ló lágbára ló ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsọ ìṣe oṣù wa ọ̀wà ni yóò rọ̀ wúnà yẹn pé ìtumọ̀ ẹ̀rẹ́ ní àṣírọ̀ à ó yára sí nǹkan ní wérewére kéèyàn yára sí nǹkan gbúgbúgbé ìyá ìjẹ lọ kéèyàn máa sáré kéèyàn yára sí nǹkan tí bàbá ẹgbẹ́ nǹkan kan ní ilé yẹn yára sí kìíní ọ̀nà fi bẹ́ẹ̀ wàjá àwọn kan ọmọ òwò àwọn èèyàn rẹ̀ wọ́n wá wá bá gbúrọ̀ fún ilé ìfì lẹ́ni tí wọ́n yára wọ́n tètè yára ilé ìwọ́sọ́lọ̀ rẹ̀ ẹ̀yọ́pá náà wọ́n ni a kọ́bílù bá ìrìnlẹ̀ àwọn Yorùbá ìrìnlẹ̀ síwájú mọ́ wípé ìgbà tí wọ́n yára tí wọ́n wá dọ́dọ̀ rẹ̀ sọ wọ́n fẹ́ wọlé ni wọ́n fẹ́ ṣe nǹkan kan ní ọlọ́run ọba kò ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé fún wa nípa wípé ìgbà tí wọ́n dọ́dọ̀ rẹ̀ sọ kí ni àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n kọ́kọ́ ṣe tó olùgbé lútù wá sọ gbólóhùn fún wa ọlọ́mọba ò ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́mọba ò ṣàlàyé ẹ̀ fún wa ò ṣàlàyé ẹ̀ fún wa sọ ṣùgbọ́n ọlọ́sọ̀fánà ṣàtò kọ́mà ní àyà àtàfi sẹ́gun ọkàn sọ pé wọ́lá kọ́ ní rán wà ní ìlú àwọn ìjọ ìfì tó wọ́n lọ́kọ́ àkílè mi bẹ̀rẹ̀ tó gbà tọ́mọ̀ tó gbé àwọn ọ̀rọ̀ kan wà tó láwọn láàrin náà tó rọ́ọ̀mà dúkù àìbẹ̀rẹ̀ tó yẹn náà ní pé téèyàn bá ń tọ̀ lábà nǹkan lọ́dọ̀ èèyàn ò ní rọ́ọ̀mà dá èèyàn ń tọ̀ lábà nǹkan lọ́dọ̀ èèyàn pé àwọn àlejò sọ ibẹ̀ látọ̀kọ́ tó ń bẹ̀rẹ̀ náà tó gbé ọ̀rọ̀ sí bẹ olúmọ̀sọ̀pọ̀ mọ́bí wọ́n làkọ́ di rọ́wà dúró tó àwọn ní àpamọ́ àlejò rẹ̀ jáde sí wa olẹ́dọ̀ máa gbé òun ò ní àwọn àlejò jáde oníkẹ́mà àwọn ní kálejò jáde

ọgẹ́ rẹ̀ ìmáàlùmẹ́ kí ní yẹ fira rẹ̀ lẹ̀ fún mi ẹgbẹ́ olélé gínú ìrẹ́dọ̀rọ̀ àmì ní ẹ fi di ẹgbẹ́lẹ̀ fún àpé yọ̀bọ̀ kílẹ̀ ìjọba àti lọ́kọ̀ sí níbi ọ̀rẹ́kọ̀ tẹ̀lẹ̀ ní nǹkan tó yẹ kó tẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n dọ̀ kí ni olùtù ìlànà kà fún wọn nínú àwọn ọ̀rẹ́ ó sọ ọlọ́run ọba wọn ni wà mí nǹkan bínú قبل ọlọ́ni wà ní kọ́bìnù káánú ya àmàlúnà ṣèjì àà ọlọ́run ní tipẹ́tipẹ́ kọ́dọ̀ ní bí àwọn èèyàn yìí lé o káánú ya sì jámù rẹ̀ ẹni akọ òṣìṣẹ́ bẹ́ẹ̀ tọ́wájú wọn ẹbí àwọn àkùrán ti dìde ẹ̀ àwọn náà ni wọ́n tọ́kọ́ bẹ́ẹ̀ rẹ̀ so ọ̀rọ̀ ọ̀rọ̀ pé àti ní ìlú ayò kánú ìyàmọ̀lú náà ṣèjì ààtì yẹni pé gbogbo àwọn ìgbà tí wọ́n ti ṣe lọ síwájú òun kò jọ síbẹ̀ kékeré wọn tún wá ní àwọn ṣèyí àti oríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ pé àìdá àwọn àìdá tó ní nǹkan ṣe pẹ̀lú kí ni ó kọkùnrin àtọkùnrin wọn bá wọn lájọṣepọ̀ àìmáyé ni wọ́n ti ṣe yẹtí ti ẹ̀mú lẹ́gbẹ́ kí ni wọ́n ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti ń ṣe ṣe ṣe ṣe ìwọ́n máa sọ pé lóṣù rẹ̀ pẹ̀lú jámù pé àwọn àìdá tó ní nǹkan ṣe pẹ̀lú kọkùnrin àtọkùnrin wọn ṣe kí ni ó kọ́ máa bára wọn lò fún wọn jẹ́ kí ni ó ẹ̀ǹtọ́jẹ́ pé wọ́n ti ṣe tẹ́lẹ̀. Ìjọba àwọn àjọ́lọ́ ìgbé wọ́n tó wá fẹ́ ṣe ní ìsìn. Wọ́n fẹ́ fi kún èyí tí Ọwọ́ ní ilé ìjìyà ní àwùlá ìgbàna àti àwọn wọ̀nyí àwọn ọmọbìnrin yìí. Ẹni tẹ̀síìrì yìí tẹ̀síìrì láàrin lọ́dọ̀ àwọn àfàwà. Kálukú wọn ni wọ́n wù pé bóòlà jẹ́ túmọ̀ àwùlá ìgbàna oríṣi ọ̀nà ni àwọn àfáà wa gbà wípé ó láti fẹ́ túmọ̀ àwòláhì bàná. Àwọn wọ̀nyí yìí ọmọbìnrin mi ni wọ́n. Àwọn káwọ̀ wípé ìtumọ̀ tó lè wà ń bí àwọn ìlàjọ wò láti àwọ̀ pé ìtumọ̀ wọn ní àlàáfíà fẹ́ fún. Àwọn káwọ̀ wípé ní tó ń sọ náà ní pé áwùláhì bàmí àti pé gbogbo àwọn obìnrin tó jẹ́ ìyàwó fún àwọn ọkùnrin tí wọ́n wáyé àwọn kágbà pé tó ń gbàdé rúdù pé áwùláhì bàmí àti wípé gbogbo àwọn ìyàwó àwọn ẹni tí wọ́n wáyé

ẹbí <laughs> àwọn àlejò mílẹ̀ ìjẹ́ burúkú rẹ̀ yóò ní ọlọ́rọ̀ ní ọmọ náà jẹ nìkan aláìjẹ ìjìnlẹ̀ gẹ́gẹ́ àwọn ògbé ọ́tàkù làákà ìgbé kò lé sí ẹsẹ bẹ́ẹ̀ gbẹ̀gbẹ̀ ọgbẹ̀ áwùlá ìbànà ìgbé kò lé sí ẹsẹ bẹ́ẹ̀ wọ́n ní lẹ́tọ̀ sí wọn àbí wọ́n ṣe kí ní ọ̀rọ̀ kí wọ́n ṣe lè ká àtẹ̀jú wọn. ẹnu jẹ́ pé nǹkan alákọ̀ọ́kọ́ táwọn yẹn kọ́kọ́ wò ní ìgbẹ́ pé àdìsúnmọ̀ àbànà ti báyìí wọ́n wá gbé lọ ibì kan wọ́n lọ ní sẹ́yìn wọ́n á wò pé ní tó ń sọ ní wípé gbogbo àwọn obìnrin nù wípé bàná tó gbogbo àwọn ìyàwó yìí jọ́lọ ni pé gbogbo àwọn ìyàwó yí bànáàtì ni wọ́n jẹ́ ẹ̀bànáàtì ọmọ mi obìnrin ni wọ́n jẹ́ una àti àrùlá wọ́n dẹ̀ jẹ́ tó ṣe kí ni ó tó ní àti àrùlá kùrù wọ́n jẹ́ ẹni tó jẹ́ wípé ọwà àti àrùfún wọ́n jẹ́ ẹni tó mọ́ fún ẹni tó mọ́ eh, ẹlẹ́tọ̀ sí wọn wọ́n tún kí ó dẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ tó bá ti jáde bí ọlọ́run ẹ bá ti jáde bí ọlọ́run bàbá ló jẹ́ fún gbogbo àwọn obìnrin umma àtàyẹ̀yẹ̀ bàbá ló jẹ́ fọ́kùnrin bẹ̀ àtòbìnrin bẹ̀ bàbá ló jẹ́ fún wọn torí pé àdìsí ọwà ayàkùnrà ní káwà ló jẹ́ pé ànàbíyò áwọ́lá mú mi ní àmì áńfùsì yìí wà àzíwájú mú ọmọ ààtùkù ẹ̀rí wọ́n ni àrẹ́bì lọ lẹ́tọ̀ọ́ sí gbogbo olùmí ju ara wọn lọ àwọn àyàwó àrẹ́bì ọmọ ààtùkù ìyá ni wọ́n jẹ́ fún gbogbo ẹ̀bà jẹ́ ọmọ àbẹ́wọ́pẹ́ ìyàwó Àìṣà tẹ̀yìn òkèrà kan wá wà kẹ́rà àwùbáyìn lọ́nà káàdì Waka wahuwa abùlùdáhùn ó wà lókè láfẹ́ wàhúwà sínú abùlùdáhùn òun náà jẹ́ bí bàbá lọ jẹ́ sí wọn yóò máa tọ́ wọn tọ́nà ẹgbẹ́ yóò jogún wọn ṣùgbọ́n bàbá lọ jẹ́ sí wọn àdìsí kan lẹ́bi àdìsí àbí ìrora kan bẹ ànẹ́bí ni pé ìnáma ányàlà fún bìmọ́ǹdì láti lè wáàlì èmi jẹ́ ìwòye òkè máa fún yóò ipò bàbá mi mọ wà sí yìí àwọn kan wá ti bẹ̀ lọ túmọ̀ rẹ̀ bá ìgbésò látara báhùn o wípé àwọn ìyà àwọn obìnrin ní òlù ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́jẹ́ sí gba wọ́n gba ìtumọ̀ ìtumọ̀ kò ní wọlé kò ní wọlé ọ̀nàwọlé ọ̀gá wọlé òun náà ni wípé gbogbo àwọn obìnrin ṣé mùsùlùmí ni wọ́n ṣé mùsùlùmí tí wọ́n bá ṣe mùsùlùmí ò lè jẹ́ bàbá fún wọn. Ọ̀rọ̀ pé ah, ààrẹ wọn là ẹgbẹ́ Israel tó àwọn làbí mòmìnì àwọn tó wá jẹ́ mòmìnì ọ̀sọ̀ tí wọ́n fi lè jẹ́ kẹfẹ́ rí ọ̀yẹ́ kí ò lè provocate tí wọ́n sọ fún wa wípé ìjọba lérò ní pé àwọn láàyè bàná àti àwọn ìyàwó ní òòyì ọmọ obìnrin ìlé ni wọ́n jẹ́ àwọn ní kẹ́ ẹ lọ súnmọ́ ìwọ́n òwe ìyàwó wọn bú ni wọ́n lè súnmọ́ ìyàwó wọn ṣùgbọ́n àwọn ìyàwó yìí àrígbẹ́ tí wọ́n tàbí lọ pé mò ń bèrè lọ ṣùgbọ́n òsínà àwọn tọ́lá rògbòkè ìjọba òdè ní. sọ ẹlẹ́ẹ̀kejì tí àwọn èèyàn sọ náà wípé ó sọ fún wọn wípé àwùlá yí bànáàtì sọ àwọn sọ pé àwùlá yí bànáàtì ìtumọ̀ lẹ́yìn ìtumọ̀ tó jẹ́ pé ẹgbẹ́ tàbí kẹsàn-án àfa wa kan sọ sọ àwọn sọ pé àwùlá yí nìsá òkun àwọn ìyàwó yíyó. How kàbànáàdì ẹgbẹ́ sáwùlágínà àwọn ìyàwó yìí o wọ́n dàgí ní ọ kàbànáàdì wọ́n dàgẹ́gẹ́ bí bànáàdì Ṣogbo wọ́n ń sá fún àwọn alámọ̀rí yẹn. Tẹ̀gbí ìgbàlẹ́gbẹ̀rẹ̀ gíní ó tẹ̀gbí ọkọ̀ pọ̀ yìí kí ló afẹ́ fà lọ́bẹ̀ lábẹ́ sọ yìí pé afẹ́ ló jáde lẹ̀ lẹ́yìn wá gbà náà káwá túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti wà níbí ọ̀gọ̀rọ̀ àwọn afáàrin náà wọ́n takò wípé àwọn ọmọ mi obìnrin nìyí àwọn ọmọ mi kí ni ọ obìnrin nìyí àwọn àgbàmọ́ àyíkú tẹ bá fẹ́ fẹ́ fẹ́ àwọn yẹn sọ pé tẹ bá fẹ́ fẹ́ wọn ní tí wọ́n fún yín pé ó gbèrò pé bá wọn ní fẹ́ sọ fáwọn fẹ́ fẹ́ wọn kó wọn ṣe ti lo kó wọn fi wọn fún wọn. ṣùgbọ́n àbá àgbà yìí pé àwọn tó yẹ kí wọ́n jẹ́ kéfì yìí tó ẹ̀yọ́ nìkan àtọ́ọ̀lẹ́ ó jẹ́ àrọ̀ fi ọmọ èèyàn So, àwọn ló jẹ́ gẹ́gẹ́ rí, ó lè lọ fi ọmọ èèyàn, èyí ó lọ fi fún ọ, èyí ó lọ fi gíní ọ,

lọ́dẹ gíní o tí wọ́n wá sọ àwọn oríṣiríṣi àwọn kan wọ̀nyí ó jẹ́ kí àwọn àfa wa kí wọ́n máa wò wípé báwo láti wá bẹ̀rẹ̀ pẹ̀lú kan láwọn afá lọ́dọ̀ wípé ó jẹ́ kí àwọn èèyàn mẹ́ta ni wọ́n wá pé jẹ́ kó òjò mẹ́ta lọ fẹ́ gá àwọn ká ohun rẹ̀ tó ń fi jẹ́ pé dé àwọn ọmọ rẹ̀ obìnrin àgbẹ̀dẹ́ àti bá fẹ́ sọmọ àwọn obìnrin náà afọ́lọ́mọ pé ìpèrí ni wọ́n wà wọn títí kéde ọ̀rọ̀ òsì olèfẹ́ ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ mùsùlùmí bá bẹ́ẹ̀ lọ́gbọ́n bẹ́ẹ̀ fún kí lọ. tó ìfẹ́ táwọn afẹ́ àwọn àtàwọn àdúgbò yìí pé a gbà wọlé ń bẹ́ẹ̀. òun náà ní wípé ká gbà wọlé wípé ó fi sọdí pé kí ni bí bá wà ní. ó mọ̀ sáwọn ọmọ òun ò lè fẹ́ wọn láàpọ̀ lápò. tó káwọn náà padà sọ wájú wípé ó ti gbà fáwọn ọmọ rẹ̀. ààrẹ fífún aláìláì ààrẹ fẹ́rù aláìláì wọ́n gáàmà tó ọ̀rọ̀ ní ọ̀sọ́ ma máa sọ lẹ́yìn ọ̀rẹ́ ìyẹn olóyè gáàmà wípé ibi gangan ó kàn sọ̀rọ̀ yẹn ní ìdáfún ìlàsẹ̀ yẹn máa sọ̀rọ̀ tó ni ọ pé ààrẹ yóò jẹ́ ọ̀kọ́ parẹ̀ nígbà ah, ah, ọmọ ìsọ̀rọ̀ wẹ́rẹ́ bí wọ́n sọ wípé àwa tàbẹ́yìn ẹ̀sìnkà lọ́wọ́ àdó lòdì tí ẹ̀dá ọgbọ́dọ̀ lòdì lòdì wà. torí àwọn ẹgbẹ́ ìyẹn ló ṣe ká túmọ̀ bàná tí yẹn dàrẹ́ wípé kìí ṣe kó gbèrò ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ilá nìdáfú ní àlìfà ìṣàfi ilá àlìkúgbùrọ̀ ó mọ̀mọ́ mọ́rọ̀ yẹn wá nìdáfú ìlìfà ìṣàfi àlìkúgbùrọ̀ tó fáyà kúrọ̀ ní abẹ́lọ́ ṣe yẹn ìgbà ẹ̀rọ̀gbọ́n tó fẹ́ wá wọlé tàwọn màláíkà nǹkan búrú ó dé orí fún yẹn orí bẹ́ẹ̀ ga yìí tó rọ̀ nínú ilé sáré fi lè kọ́ọ̀bù wọn tó fi lè padà sẹ́yìn ẹ̀fẹ̀ máa wọ́n á wùlá ìgbà ó ṣe káwọn káwọn mọ́lẹ̀ àwọn aráalé ìlú wa bá àwùlá dẹ̀ ní ilé sẹ́kírì ẹ

torí wípé kí la fẹ́ sọ pé ó wà áfíọ́lù lórí àwọn mọ́ fún yín àwọn ilé yìí ẹ̀lẹ́ fẹ́ wọn àwọn akẹ́rẹ́ rẹ̀ ẹ̀lẹ́ fẹ́ àwọn ẹ̀ bá di mùsùlùmí ẹ̀ sì lè fẹ́ wọn ẹgbẹ́ rẹ̀ ẹ̀kọ́ ní láti àrùlá ẹ̀ sọ ju e, e, ju ìtẹ́ abẹ́sí lọ kí ìtẹ́ abẹ́sí yẹn tó kẹlẹ̀ dá rárá ni ìwádìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó dá rárá ni kò dá rárá ni áfíọ́lù ju ìtẹ́ abẹ́sí lọ. Ah! ṣé èyí náà gbọ́dọ̀ ní tọ̀ gbogbo èrè ti láti torí gẹ́gẹ́ ipò tẹ̀sí òsì nínú obìnrin ìtọ́ túmọ̀ sí ni wípé kì ní àwọn eléyìí ni wọ́n mọ́ fún yín tẹ́ ẹ bá fẹ́ fẹ́ wọn lọ́nà ẹ̀tọ́ tẹ́ẹ̀dì mùsùlùmí tẹ́ẹ̀fẹ́ wọn àwọn ẹgbẹ́ gídé o àwọn ni wọ́n tẹ́màdì mùsùlùmí àti ìlú àbáyẹ wọ́n gbọ́ máa wí pé lèmọ̀ bá alága fi tọ̀ àrọ̀ kó wọ́n ti tọ̀ hà. pọ̀rọ̀gbẹ́sẹ̀ òun náà gbà nínú kéèsì àbúrò túmọ̀ ikú tẹ̀sí rẹ̀ tó pẹ́ báyìí ó ná ìlàsọ àti àrùn lọ́kùn ìdá túmọ̀ síbẹ̀ ni pé ó ná àlàlóòdìnà làkùn aláàlú ló gbàgbọ́ ìwòrán wá jẹ́ nǹkan tó wá jẹ́ aláàlú ó jẹ́ nǹkan tó mọ́ òun yìí sọ orí yìí òun náà ní àgbègbè òun náà àti àrùn lọ́kùn tó a máa kọ̀ntínú bẹ́ẹ̀ ìka sọ fọ́nà tí sọ ara fà mí lórí ti náà. Ìbéèrè. Báwo bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ṣe nọmba tírì? Nọmba wọ́n. Báwo bẹ̀rẹ̀ pẹ̀lú fẹ́ òun òun ọ̀hán gbà fún ẹbí eu, ti náà. Àwọn ọ̀la yìí jẹ́ ọgbẹ́ eu, ti ẹni pé ìtẹ̀kìrì. Ìtẹ̀kìrì yìí. Láti eu, àwọn èdè ti kọ́ níbi. So, ìtẹ̀kìrì eu, o, àwọn ọ̀la ẹ̀rọ ti fi là eu, Pẹ̀lú ẹni ti láì láti pé láti eu, fún mú kẹsùn máa ìpìkì méjì nípa não mudou a cor de. Eles são lixados Abdulaziz Abdulrafi ṣé àlejò Abdulkó bẹ́ẹ̀ ká sọ pé Azizu Adékùnrin ní kí lọ rọ̀ àwọn orúkọ kan wà nínú àwọn orúkọ ọlọ́run tó jẹ́ wípé àlejò Abdulkó bẹ́ẹ̀. Nínú Abdulkó kúrò bẹ́ẹ̀ kò sọ wípé orúkọ ọlọ́run la fẹ́ sọ àwáyọ Abdulkó bẹ́ẹ̀ ẹgbẹ́ orúkọ ọlọ́run lọ́ba gbàdé lórí ìlú ẹgbẹ́ tá a fẹ́ ṣe dandan ni kò ní abudu kò ní àrífọ̀ náà kò dẹ̀ ní abudu sọ̀rọ̀ ní abudu fẹ́ abdul hakim abdul aziz abdul rahim sọ̀rọ̀ tábà ní wọ́n fẹ́ kọ́ ọlọ́run àti kí ni ó làgbàdé lórí ìlú ẹ̀yà ló kọjá akọ lórí nìsí ó kọjá akọ lórí nìsí nígbà náà ní ìrọ̀lẹ́ ọlọ́run máa ń jẹ́ bẹ́ẹ̀ lò àwọn fẹ́ sọ àmì abdulí so gbàgbọ́dọ̀ sọ̀rọ̀ àlẹ́bí jẹ́ rọ ohun fún rọ̀ táìpó kọ́lọ́ làwọn fẹ́ sọ àbẹ̀mí ní ọ abdulrọ̀ abdulí ní ọ so ẹwà rí tó bá ti wá jẹ́ wípé orúkọ tí ìbá ọlọ́run la fẹ́ sọ ìtòkùn dáa orí àmìgbé ká fún ní nàkẹ́rà lọ́dọ̀ àti ká gbé yọ kájí kó wà ní nàkẹ́rà ká mọ̀ mọ́ àmì gbé yọ máa fún àmì máa rẹ̀ pẹ̀lú fífà yẹn ìròyìn yẹn tó ní ká tó ń tẹ̀lé yẹn kọ́ ní àgbàlérò bí ní abẹ́ ọmọ ní ní kíkà fẹ́ bẹ̀ àyígbó àyígbó ká àgbàlérò yẹn ní ìsìn ọmọ ìsìn ìsìn ìsìn ìsìn ọlọ́run náà ìròyìn ní pẹ̀lú inú kìíní rẹ̀ pẹ̀lú ẹ máa ń ní ọ̀nà àzíìzọ́nà ṣùgbọ́n orúkọ kan wà ẹgbẹ́ ìgbọ́n bàbá ọlọ́run wà nǹkan òun bẹ̀ bí àlùkàtà bẹ̀ ọlọ́run kan òun bẹ̀ sọ̀rọ̀ pé àjàbáàrù àjàbáàrù náà wà bẹ̀ ọlọ́run ọba òun kan ní ìgbà. dábàá mi lẹ́nu àwọn ọkọ̀ ẹgbẹ́ ọlọ́run ọba nìkan ṣe irú àmì àbíyèsí ẹ̀wọ̀n dáhùn sí ẹ̀wọ̀n ọ̀yẹ́ kí ni àwọn ẹ̀jẹ̀ ara ọlọ́run kan ló gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ àmì gáálì ẹ̀sùn ọ̀dàmọ̀ ọ̀rẹ́ so àwọn ọkọ̀ ọlọ́wà ti rí náà ẹ̀jẹ̀ pé ọlọ́run nìkan ló ní ààrẹ sọfà abẹ́ fún lórí ẹ̀ka gbà wọ̀rọ̀ ní wọlé náà ni pé a ní àwọn sàhábà tí wọ́n jẹ́ orúkọ yẹn náà ẹgbẹ́ orúkọ yẹn papọ̀ mọ́ orúkọ náà nínú àwọn sọ̀rọ̀ nǹkan jẹ́ àkíyínú káfíńtò lè dégbé ní owó tí ó ti ń jì ẹgbẹ́júmọ̀ torí ẹ̀ ó kú ilé ẹ̀kọ́ lẹ́yìn pé káàbà jẹ́ orúkọ yẹn ó wà ní nàkẹ́rà tó kílẹ̀ mi jìnnà àwọn tí ìmọ̀ náà jẹ́ ṣùgbọ́n àmọ́ àbúrò tó kílẹ̀ mi jìnnà pé àwọn ọ̀rọ̀ lè dá àbúrò àbúrò ìgbìyànjú so wọ́n àwọn social media ìpè ìwọ̀nà ọdún kan máa rẹ̀ ya ẹrú tó fi asúsù sí ìlú ọ̀rọ̀ yóò dá o ìwọ̀n ilé kan máa rẹ̀ ya ẹrú ọwọ́ àfi akútù sí ìlú ó kọ́ tó dáa jù ló kọ́ ní àfi akútù sí àwọn ìjà tó bá gbé ìpè ọdún pẹ̀lú tí ìlú fi lẹ̀ pẹ̀lú ní akútù ọdún wá sí wàásù ó tó bá ẹgbẹ́ ìrìnàjẹ́ pé áfíríkà fi jẹun ilẹ̀ lábáwá fẹ́ fi ní owó bí ìfẹ̀kẹ̀rẹ̀ jù àwọn náà jẹ́ ábùdù wọ́n jẹ́ ábùdù sọ́dọ̀ àbúrámì lára àgbà ọ̀gbọ̀n tó mẹ́rin fi ábùdù sí orúkọ rẹ̀ lórí ayé ayé ábùdù tó wà lẹ́dà ara gbé ábùdù làbẹ́ ní jẹ́ òtún sí kàkí ábùdù náà máa ń gbé ó ló ń gbé lọ́wọ́ lọ́wọ́ ní jẹ̀gẹ̀rẹ̀ sọ́dọ̀ mi ní ẹ̀ka látara bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ ní ọ̀rọ̀ báyìí alákọ̀ọ́kọ́ aláàbòyí. tó wọ́n ìmọ̀ káàmù wọn lọ mú abà áfàdé ní ilé ìjà tó àkùtà ń sọ níbi bí òun náà ní bàbá ògùn wá sí nàṣàbì lọ́rọ̀ òbí. ìjọba ògùn wá sí nàṣàbì òun náà ní pé ṣé ni wọ́n lè pe bàbá tó ń kí ẹ̀rọ bẹ́ẹ̀ ni bàbá lọ́ọ́ yí kú pé ó lè jogún èèyàn àmì tó ti bẹ́ẹ̀ tó kílẹ̀ ní jùlọ ṣùgbọ́n ní ipò bàbá gbogbo ní jùlọ àdúgbò àbúrò ipò bàbá tó wà nínú ọ̀rọ̀ tàbí àmì ìgbé bàbá ìwà ipò bàbá nínú èsì bá gbọ́dọ̀ gbà ní bàbá olóòwà ní tàwọn náà sí àwọn ọmọ tó kílẹ̀ ní jùlọ ṣùgbọ́n àwọn ìyàwó rẹ̀ ìyá ni wọ́n jẹ́ fún wa àwọn tí wọ́n ti àwọn yóò lè jogún wa abẹ́ ọwọ́ ìyá ní ọjọ́ máa fẹ́ wá jogún o ṣùgbọ́n yóò lè bẹ́ẹ̀ ní ọjọ́ wọ́n ti yẹkùn fún wọn wọ́n ti jẹ́ yàtọ̀ tó fi lè ráyìn. Ìgbàlú sọ̀tùmọ́ àwọn ọmọ àmì ṣọ́nà láàyè àìlà àwọn akẹ́kọ̀ọ́